agbára ìhìn rere ìsọjí àti ìsọdọ̀tun ara àti tẹ̀mí nínú èyí tọ́gbọ́n àtìmọ̀ tó ń fẹsẹ̀ gbogbo ayé àtoníkọ̀jìkọ̀ ènìyàn múlẹ̀ nínú òfin ọlọ́run èyí tó mú àlàáfíà gbòòrò níbi gbogbo wà ètò agbára ìhìn rere la mú wá fún yín látẹnu ìránṣẹ́ rẹ̀ olùṣọ́ àgùntàn ẹ̀ẹ́sì olú ọlọ́wẹ̀ látijọ́ Christ Gospel Crusaders Mission lẹ́yìn Capital Hotel Ìwó Road Òṣogbo kí ọlọ́run bùkún ọ̀rọ̀ rẹ̀ bí a ṣe ń gbọ́ àmín ẹ jẹ́ kí a gbàdúrà a dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa tí ń bẹ lọ́run a béèrè pé kí ìkórè ti ìràpadà kó lè jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí tó bẹ́ẹ̀ tí ayé rẹ̀ yóò di ẹ̀rí fún àwọn ẹlòmíràn tí ògo yóò sì jẹ́ ti ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa àmín mo kà láti inú ìrere johannu orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n àti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. lẹ́yìn èyí bí jésù ti mọ̀ pé a ti parí ohun gbogbo tán kí ìwé mímọ́ bá a lè ṣẹ ó wí pé òrùngbẹ́ ń gbẹ mí a gbé ohun èlò kan kalẹ̀ níbẹ̀ tí ó kún fún ọtí kíkan wọ́n sì fi spọ́ngì tí ó kún fún ọtí kíkan sórí igi ìsopù wọ́n sì fi sí ilé ẹnu nítorí náà nígbà tí jésù sì ti gba ọtí kíkan náà ó wí pé ó parí ó sì tẹ orí rẹ̀ ba ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. ìràpadà ìkórè ti ìràpadà ọlọ́run kò kàn déédéé fún wa ní ìràpadà nípasẹ̀ jésù kristi ó fún wa ní ìràpadà kí ó lè rà wá padà kúrò lọ́wọ́ ègbé ayérayé lọ́wọ́ èṣù ẹ̀ṣẹ̀ ayé àti òkùnkùn ó fún wa ní ìràpadà kí a lè bọ́ lọ́wọ́ ẹ̀gún èyí tí ọlọ́run ti gún lórí ádámù àti éfà àti àwọn ìran rẹ̀ nínú jẹ́rẹ́sísì orí ìkẹta nígbà tí jésù kristi tí a lọ kàn án máa gbélébù níbẹ̀ ni ó ti wí pé òǹgbẹ ń gbẹ mí ọ̀pọ̀ èèyàn ló wà láyé onírúurú òǹgbẹ ló sì wà pẹ̀lú òǹgbẹ àti lówó òǹgbẹ àti bímọ òǹgbẹ àti lọ́kọ òǹgbẹ àti láya òǹgbẹ àti kọ́lé òǹgbẹ àti ra mọ́tò ayọ́kẹ́lẹ́ tàbí mọ́tò iṣẹ́ onírúurú òǹgbẹ ni ó wà ṣùgbọ́n nítorí pé Jésù Kristi ó mú ọtí kíkan gbogbo àwọn àìní wọ̀nyí wọn kì í múnú èèyàn dùn èyí ni a bíi ọtí kíkan Jésù sì mú nígbà tí ó wà lórí igi àgbélébù kí ó lè mú gbogbo ẹ̀ẹ̀kan ohun tí kò dára àwọn ohun búburú gbogbo tó wà nínú ayé ọmọ ènìyàn gbogbo ẹ̀ ní ọtí kíkan yìí ń tọ́ka sí kí ni ẹ̀ẹ̀kan tí ń bẹ ní ojú ọ̀nà rẹ kí ni ẹ̀ẹ̀kan tí ń bẹ nínú ìdílé rẹ kí ni ẹ̀ẹ̀kan tí ó ń bẹ nínú iṣẹ́ òòjọ́ rẹ kí ni ẹ̀ẹ̀kan láti ọ̀dọ̀ ọkọ sí ọ ìwọ aya láti ọ̀dọ̀ aya sí ọkọ láti ọ̀dọ̀ òbí sí ọ̀dọ̀ àwọn ọmọ jésù ti mú ọtí kíkan lórí igi àgbélébù gbogbo ohun kíkan ohun tó lè mú ìbànújẹ́ bá wa jésù ti mú lórí igi àgbélébù lẹ́yìn tí ó sì ti mú tán jésù wípé ó parí ìyẹn ni wípé iṣẹ́ ìgbàlà ọmọ ènìyàn iṣẹ́ ìràpadà wa ó parí ìràpadà kúrò lọ́wọ́ ohun gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ èṣù àti ayé lọ́wọ́ wàhálà àìsàn àìríná àìrílò àìríjẹ àìrímu àìláyọ̀ ohun gbogbo wọ̀nyí ni jésù ti fi ara rẹ̀ ṣe ẹbọ fún ẹ̀ṣẹ̀ tí ó sì ti ṣe ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí ó ta sílẹ̀ ní calvary lórí igi àgbélébù ìdí tí jésù fi lọ jìyà yìí òun ni pé kí a lè ní ìkórè ìkórè kíni ìkórè àwọn nǹkan tí a pàdánù nínú ọgbà ìdẹ́nì nígbà tí àwọn baba wa ádámù àti éfà tí wọ́n jẹ èso ìkíní ìyè tí kò ní pẹ̀kun ìkejì ìgbé ayé ìrọ̀rùn ìkẹta èso igi ìyè wọ́n pàdánù rẹ̀ bẹ́ẹ̀ ni a lé wọn jáde kúrò nínú ọgbà ìdẹ́nì ọgbà ìtura torí náà ẹnikẹ́ni tí ò bá sí nínú ọgbà ìtura yìí ẹnikẹ́ni tí ò bá sí níbi tí ọlọ́run fẹ́ kó wà kò lè ní ìsinmi kò lè ní ayọ̀ kò sì lè ní ìfọ̀kànbalẹ̀ torí bẹ́ẹ̀ jésù kristi olórí igi àgbélébù kì í ṣe bẹ́ẹ̀ nìkan a fi adé ẹ̀gún ahun ẹ̀gún pọ̀ a sì fi dé jésù kristi lé orí adé ẹ̀gún ó ń tọ́ka sí gbogbo ìṣòro àti onírúurú ìdààmú tí ènìyàn nílé ayé òun láhùn pọ̀ a pè é ní ẹ̀gún a fi dé jésù olúwa lé orí ẹ̀jẹ̀ wa bẹ̀ sí ní tú jáde ẹ̀gún tẹlòmíràn ó wà lẹ́sẹ̀ ìhà ní ẹ̀gún tẹlòmíràn wà onírúurú ẹ̀gún ni ó sì wà ṣùgbọ́n gbogbo rẹ̀ ní Jésù Kristi òun láhùn papọ̀ tá a fi dé Jésù lórí kí ẹnì kọ̀ọ̀kan tí ó bá tọ̀ Jésù wá tí ó bá wá sí ọ̀dọ̀ Olúwa kí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀gún kí ó sì lè ní ìdáláre pẹ̀lú ìkórè ìràpadà lẹ́nikẹ́ni bá ti gba jésù ní olúwa àtolùgbàlà rẹ̀ tí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ yóò rí ìdáláre yóò rí àánú gbà yóò rí ìwẹ̀nùmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ó bọ́ lọ́wọ́ ikú ayérayé ó bọ́ lọ́wọ́ oró ayérayé ó bọ́ lọ́wọ́ iná ọ̀run àpáàdì bẹ́ẹ̀ ni ó bọ́ lọ́wọ́ ikú àti ìyà àìnípẹ̀kun gbọ́ ohun tí mò ń sọ fún ọ ohun tí mò ń sọ fún ọ ni pé gbígba jésù láti di ẹni ìràpadà kì í ṣe pé a kàn gbà lásán a gbà á láti gba àwọn nǹkan tá a pàdánù ní àtìtìkọ́ṣe padà ni nítorí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí ó bá gba jésù tí a sì rà á padà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí ó wo jésù tí a kàn mọ́ orí igi àgbélébù irú ẹni bẹ́ẹ̀ yóò bọ́ lọ́wọ́ gbogbo ẹ̀gún tí ó wà ní ayé yóò sì ní ìkórè mo fẹ́ fẹnu bà díẹ̀ nínú àwọn ìkórè wọ̀nyí ìkórè àkọ́kọ́ òun ni ìgbàlà ọkàn rẹ̀ òun ni ìgbàlà a ó gbà ọ́ là kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èṣù ayé àti iná ọ̀run àpáàdì ó sì ní ìyè tí kò ní pẹ̀kun ọkàn rẹ yóò ní ìsinmi ìwọ yóò rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo tó o ti dágbà ó ní àlàáfíà nínú ọkàn rẹ ayọ̀ àti ìyè àdípẹ̀kun yóò jẹ́ tìrẹ òmíràn ni pé àwọn àǹfààní kan wà tí ó jẹ́ ìkórè ti ìràpadà èkíní ni ìwòsàn ààbò àánú ìbùkún ìdílé aláyọ̀ ṣíṣẹ́gun bíborí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bíborí agbára òkùnkùn gbogbo rẹ̀ ni ó wà nínú ìkórè èyí tí ìràpadà ń fúnni gbọ́ ìwọ olùgbọ́ mi bí o kò bá tì í di ẹni ìràpadà àkókò nìyí òní gan sì ni torí pé àwọn tí a rà padà àwọn ló ń bọ́ lọ́wọ́ ègún àwọn ló ń bọ́ lọ́wọ́ wàhálà àwọn ni a sì ń fi ìsinmi fún gbọ́ bí ìwé mímọ́ ti wí a kọ nínú ìwé wòlíì àìsáyà orí àádọ́ta ó lé mẹ́ta láti ẹsẹ̀ ìkẹta ó wí pé akẹ́gàn rẹ̀ a sì kọ́ ọ lọ́dọ̀ àwọn ènìyàn ẹni ìkáàánú tí ó mọ ìbìnújẹ́ ó sì dàbí ẹni pé ó mú kí apá ojú wa mọ́ kúrò lé ara rẹ̀ akẹ́gàn rẹ̀ àwa kò sì kà á sí lóòótọ́ ó ti ru wa ó ti gbé ìkáàánú wa lọ ṣùgbọ́n àwa kà á sí bíi ẹni tí a nà tí a lù láti ọ̀dọ̀ Ọlọ́run tí a sì pọn lójú ṣùgbọ́n a lé ọgbẹ́ nítorí wa apáárẹ̀ a nítorí àṣedédé wa ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ lè àfimú wa lára dá gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ti ara rẹ̀ olúwa sì ti mú àìṣedédé wa gbogbo pàdé lára rẹ̀ èyí ni ní jésù a jẹ ẹ́ níyà a sì pọ́n ọ lójú ṣùgbọ́n òun kò ya ẹnu rẹ̀ a mú wa bíi ọ̀dọ́ àgùntàn fún pípa àti bíi ọ̀dọ́ àgùntàn ti yíyadi níwájú olùrẹ́run rẹ̀ bẹ́ẹ̀ ni kò ya ẹnu rẹ̀ jésù kristi ó fi ara da ohun gbogbo nítorí kí ó lè fún ènìyàn ní ìràpadà nítorí nínú ìràpadà yìí ibẹ̀ ni gbogbo oore tí ènìyàn ti pàdánù láti àtètèkọ́ṣe títí di ìsinsìnyí nínú rẹ̀ ni èèyàn ti ń rí gbà ní ọ̀dọ̀ ọlọ́run agbára ẹ̀mí mímọ́ ara àwọn ìkórè tí èèyàn ń rí gbà ni lẹ́yìn tí o bá di ẹni ìràpadà bẹ́ẹ̀ sì ni agbára láti borí àwọn iṣẹ́ òkùnkùn àti ẹ̀ṣẹ̀ ara àwọn ìkórè wọ̀nyí ni ó wà fún gbogbo ẹnikẹ́ni tó bá gba Jésù Kristi ohun tí mò ń sọ fún ọ ni wípé ẹnì kọ̀ọ̀kan wa ni Ọlọ́run ṣètò ìràpadà fún ọ̀fẹ́ sì ni gbọ́ kò ní ná ní owó kò ní ná ní ohunkóhun ohun kan ṣoṣo tó béèrè ni pé ọmọ fi ọkàn rẹ fún mi bí o bá ti mọ ara rẹ ní ẹlẹ́ṣẹ̀ tó o sì kó ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ tí o sì gba Jésù tí o fi ara rẹ̀ ṣe ètùtù ẹ̀ṣẹ̀ àti ẹbọ ìràpadà tí o sì gbà á ní Olúwa àti olùgbàlà rẹ tí o pè é sínú ọkàn rẹ tó gbà á ní ọmọ Ọlọ́run ó ní ìràpadà a ó sì gbà ọ́ là kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ bẹ́ẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ta sílẹ̀ ní Calvary yóò wẹ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti jẹ́wọ́ mọ́ yóò sì sọ ọ́ di mímọ́ bẹ́ẹ̀ ni àkókò ìtura yóò ti wájú Olúwa wá àkókò ìtura yìí ni àkókò ìkórè ìkórè ohun rere gbogbo àti ayọ̀ ti àlàáfíà ti ìṣẹ́gun ti ilé ti mọ́tò ohun gbogbo rere nítorí náà ó ń dúró dì ọ́ ní àkókò yìí fi ayé rẹ mú Jésù Kristi yóò sì dára fún ọ ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa ti ń bẹ lọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ fún gbogbo àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ rẹ yìí mo bì ọ́ nítorí jésù ọmọ mímọ́ rẹ pé kó o jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé wọn kí wọn kó sì gbà á kí wọn kó sì tẹ̀lé kán pè ọ́ sínú ọkàn wọn lówùúrọ̀ yìí bẹ́ẹ̀ sì ni kí wọ́n di ẹni ìràpadà kí wọ́n di ẹni tí yóò ní ìkórè ti ìràpadà pẹ̀lú nítorí pé ẹnikẹ́ni tó bá tọ̀ ọ́ wá ìwọ kì ó tánù bó ti wù kó rí bẹ́ẹ̀ sì ni ohun rere gbogbo tó ti pàdánù èyí tí a pàdánù nínú ádámù ni èyí tí a pàdánù nípa ẹ̀ṣẹ̀ àti onírúurú ohun tí a ti ṣe gbogbo rẹ̀ ni wọ́n kó padà fún wa tí a ó sì máa fi ayọ̀ lu ayé wa jẹ́ kí olúkúlùkù olùgbọ́ ọ̀rọ̀ yìí yí padà sí ọ lónìí yìí kán sì di ẹni ìràpadà kán sì di ẹni tí yóò ní ìkórè ìràpadà ohun rere gbogbo tó ti bàjẹ́ lọ́wọ́ wọn orere gbogbo tó ti nù wọ́n kí o fi lé wọn lọ́wọ́ padà kán lè di ọmọ lẹ́yìn rẹ ní tòótọ́ ní orúkọ Jésù Kristi olúwa àtolùdáǹdè wa àmín. agbára ìrere lètò tẹ́ gbọ́kàn láti ẹnu ìránṣẹ́ rẹ̀ ẹ̀sùn olú ọlọ́wẹ̀ tí í ṣe olùṣọ́ àgbà ìjọ Christ Gospel Crusaders Mission èyí tó kalẹ̀ sẹ́yìn Capital Hotel Ìwó Road Òṣogbo fún ìtọ́ni tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ náà ẹ pe nọ́mbà yìí zero eight zero three two four double three one three five tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́jọọjọ́ tuesday láago márùn-ún àbọ̀rọ̀lẹ́ ẹ sì tún lè bá wa jọ́sìn léyìíkéyìí ẹ̀ka àjọ wa tó bá wà lágbègbè yín.